Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. last week náà gbé kùbá um, náà àbí kílẹ̀ ń pè wọ́n gbé máa yẹn náà lọ wọ́n gbé wọ́n dẹ̀ fáìnì òun wọ́n fáìnì ẹ̀ ń tiẹ̀ òun sọ fáìnì ẹ̀jọ́ ṣé Bobrisky ò lè san fáìnì ni àbí kò lówó lọ́tọ́ fi lè san fáìnì àbọ̀mọ̀ mọ̀ fẹ́ fìyà yẹn jẹ́ torí kò kàn yé mi I just don't understand the Nigerian law anymore èmi ò understand the law Nigeria mọ́ bóyá torí pé àwọn ò kàwé púpọ̀ ni I don't know ẹ̀jọ̀ yín tẹ́ ẹ kàwé ẹ dákun ẹ̀jọ̀ ṣé Eh, Cubana ṣé the same eh, crime kan náà jọ commit àti Bobrisky wọ́n dẹ̀ náà wọ́n ti charge òun ó ti san béèrè ó ti sanwó títí ẹ̀ wọ́n dẹ̀ release ẹ̀ the same ẹ̀ṣẹ̀ yìí náà ni wọ́n mú Bobrisky fún wọ́n dẹ̀ ní kó tún mọ́ ọ lọ kirikiri ẹ dẹ́kun sọ́n bá yé Bobrisky jẹ́ ni I don't I just don't know ẹni tó bá yé ẹ bá wa dáhùn question yẹn ẹ̀jẹ̀ tó bá yé ní comment section àbẹ́yìn tẹ́bá tẹ́bá ti wọlé ẹ bá wa dáhùn àwọn kìíní torí kò yé mi I don't know wọ́n ní power at play ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn ti Facebook ní power at play ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó dáa bẹ́ẹ̀ ó dáa so èmi wá ń ro ọ̀rọ̀ yẹn mo wá wò pé ẹ̀jọ̀ ṣé ọmọkùnrin yìí pẹ̀lú gbogbo àbọ̀ ọmọkùnrin yìí pẹ̀lú gbogbo ẹnu tí Bobrisky wá fọ́n fún wa ń gbà yẹn pé tóun bá gbé pọ́tébù òun ó gbé lọ kínní ni wọ́n ní gbúrú ẹ̀ mọ́ ó máa fìyà jẹ ó máa ba ayé ẹ̀ jẹ́ ni ó máa gbé lọ sàbújá wọ́n máa gbàgbé ẹ̀ síbẹ̀ ni wọ́n máa ṣe gbá ni wọ́n máa gbé gbogbo ẹnu tí Bobrisky fọ́n yẹn ṣé Bobrisky ò léèyàn ni wọ́n ní Bobrisky plead guilty San Francisco ẹ ṣe gan ni sir wọ́n ní wọ́n torí pé ó plead pé òun guilty torí ẹ̀ ni wọ́n ṣe dá lẹ́jọ́ báyìí náà ṣe gbé lẹ́wọ̀n sọ ọjọ́ pé téèyàn bá lọ kóòtù ó yẹ kéèyàn mọ ọmọ téèyàn mọ̀ sọ ń bẹ́ẹ̀ nu o tó bá ní pé mo jẹ̀bi kéèyàn mọ̀ sọ pé mi ò jẹ̀bi pẹ̀lú aláyè àbí mi ò jẹ̀bi àbí mo jẹ̀bi pẹ̀lú aláyè mi ò jẹ̀bi pẹ̀lú aláyè ló yẹ kó sọ ó wá lóun jẹ̀bi àwàláwà o tẹ́gbọ́ báyìí sìn wọ́n ló sọ pé wọ́n ní Bobrisky plead guilty gbóhùn guilty gbóhùn ṣẹ̀ṣẹ̀ yẹn àjíkẹ́ tèmi God bless you ma I can see you ma ẹ ṣe ṣé yẹ yín ṣé rí gbogbo wa God bless my darling sister ṣé kìíní mi ní wáyé tì why Kubama said no ẹgbọ́n ṣe ti ṣe ti ọba ti mọ̀wé lọ́wọ́ tá a mọ̀wé báyìí ṣe gbọ́ báyìí sìn wọ́n ní God bless you àwọn tọ́ka àwọn àwọn àwọn àwọn sáà wí àwọn kí náà ti mọ̀ pé àwọn lọ́ọ̀yà àwọn barristers wa àwọn náà sọ̀rọ̀ yìí wọ́n ní òun wọ́n ní Bobrisky sọ pé guilty pé ó plead pé òun jẹ̀bi pé òun jẹ̀bi pẹ̀lú gbogbo àlàyé tó ń ṣe òun jẹ̀bi ẹ̀sùn tó fi kan òun wọ́n ní why Cubana said no pé lóun ò jẹ̀bi pẹ̀lú àlàyé so ẹgbẹ́ ìbò àdánwò ni wọ́n ní yes he pleaded guilty wàhálà dé o ẹ̀yà ọmọ káwa tá a bá ti gbé bẹ́ẹ̀ kéèyàn lọ́mọdé àrógun ẹjọ́ o kéèyàn mọ̀mọ́ lọ kóràn síra rẹ̀ lọ́rùn o <laughs> so no mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé ló yẹ kó sọ wàhálà wà o ló bá dèrò kirikiri so publicity dèrò kirikiri báyìí ń sìn ọlọ́mọdé àdáràn o èmi ò irú ogun bá rí o èmi ò mẹ́ni tó ṣẹ̀ o wọ́n ní San Francisco why was Gubana then fined? ẹ wọ́n fine ẹ̀ ṣe kó máa fine ẹ̀ òótọ́ ni wọ́n rí kinní yẹn ó lè lóun ò mọ̀ ní pé tó bá mọ̀ pé kinní yẹn ni òun ò ní máa náwó bẹ́ẹ̀ òun ò ní abuse náírà bí àkọ́tọ́ntà láti sọ nìyẹn pé òun ò mọ̀ mi ò jẹ̀bi pẹ̀lú aláàyè nǹkan mí nìyẹn pé èmi ò mọ̀ mọ́ kálí mi mọ̀ mọ̀ mi mọ̀ ni mi mọ̀ ni mọ̀ tẹ́wọ́ mọ́lẹ̀ mi ò mọ̀ ní ṣòwò báṣabàṣà so bí àkọ́tọ́ sọ nìyẹn so bòun sọ pé òun òun jẹ̀bi pẹ̀lú àyà pẹ̀lú àlàyé tó lóun sọ ti ẹ̀ nìyẹn pé òun jẹ̀bi so it means kó mọ̀ òun mọ̀ mọ̀ ṣe nǹkan tóun ṣe so it means nìyẹn bí àkọ́tọ́ sọ ọ́nì was advised to plead guilty oh my god àwọn tó advice ẹ̀wọ̀n advice ẹ̀dá dáńkọ̀ bẹ́ẹ̀ lọ fìyà jẹ ọmọkùnrin yẹn ni so ó ṣáà ti wà ní ó ti wà ní um, ó ti wà ní kirikiri báyìí so ẹlẹ́dàá àyà rẹ̀ àtẹlẹ́dàá bàbá rẹ̀ kọlọ́mọ̀jẹ̀ kó kọlọ́mọ̀jẹ̀ ò jìyà ẹlẹ́kẹ̀ẹ́ bá apá táàpù ẹ bá apá táàpù five thousand là ń lọ ẹjọ́ torí ọlọ́run ẹ pọ̀ á pọ̀ lórí kíní ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká gbé débẹ̀ five thousand <laughs> kí ló sọ àṣìkẹ́ tèmi wọ́n ní village people locate locate am ni ah, àwọn aráàlú àwọn aráàlú wọn ló tẹ̀lé àwọn aráàlú àwọn Bobrisky àwọn náà tẹ̀lé ṣe rí. <laughs> ṣé kò dáa ká máa fọ́ǹbù wọ́n ní Cubana pleaded not guilty he said it was paper print ṣẹgbọ́ báyìí ṣẹgbọ́ báyìí sí òótọ́ dẹ̀ ni torí wọn ní evidence tó bá ní kọ́ lọ mówó tán lọ́jọ́ yẹn wá ó ní paper print ni abẹ́rẹ́ ni lóòótọ́ ìwà <laughs> láwẹ̀ o ẹni tí ó gbọ̀n láwẹ̀ ń gbò wọ́n ní so he got judgement without going to trial yeah that is it ẹ̀jẹ̀ nǹkan àwọn àtàwọn òsì mòfin báyìí kọ́lọ́ọ̀tà mọ̀ jẹ́ àdáràn ẹni tó bá ní kéèsì máa fi ọ̀rọ̀ lo àwọn tó bá lọ́gbọ́n lọ́tọ́ bá ní làákàyè kan mọ advice èèyàn mọ̀lọ́ mọ́ kó rẹ̀ sí wàhálà ètò yẹn báyìí ẹ̀hẹ́ èmi ẹni tí yóò gbọ́n olàwẹ̀ ń gbò ohun tí yóò bá dẹ̀ mọ̀ èyàn ò mọ̀ náà ni yóò máa fi pè é gbogbo kinní kan ni mo mọ̀ sẹ́ni kò sẹ́ni tó ní lánìí tán o ẹnì kò gbọ́n tán láyé ìyá ọlọ́run ò fọgbọ́n wọ́n ní bob no get money jọ na mouth ṣe gbọ́ báyìí òótọ́ dẹ̀ ni kò lówó tó wáyé pé Bobrisky lówó ni kò yẹ kó ìyàlọ́ jẹ́ bó ṣe yàṣẹ jẹ́ yẹn ìdòwú àwọn tó wá ń fọ́n bò póun ní kó tó ń bá gbẹ́ nìkan dábùjá wọn máa bá tiẹ̀ jẹ́ ni I think Bob had stepped on toes oh my God wọ́n ló ti step on toes wàhálà wà o ṣe rí pé ilé ayé yìí kéèyàn máa ṣe tó bá rò pé ó léèyàn ẹ wo àwọn fracas àwọn èèyàn kan jóni náà ṣe rí bí tí kìnìyàn náà padà tọ́ọ̀n sí abẹ́rẹ́ wàhálà àwọn ọjọ́ sí tán bẹ̀rẹ̀ sí ní fà kínní kan kankan ẹ̀rí ibi tó wọ́n tó wá tó padà table lè turn at any fucking time table can turn at any fucking time just have to mind the way you behave to people please ẹ jọ̀ọ́ wọ́n ní no no one can win government hey àmọ̀ wá sí nǹkan ẹ jọ̀ọ́ jẹ́ ká máa mọ bá ṣe máa máa ṣe gbogbo ẹnu tí bọ̀bọ̀ yẹn wá fún tó bá gbé ẹ ìyá máa jẹ́ ó máa ṣe kinní kan ìyá máa jẹ́ bàjẹ́ ó máa discipline ẹ ó máa àbújá yẹn tó bá gbé ọbẹ̀ wọn ní rí ẹ mọ́ ó máa ṣe kinní kan ni ẹ àwọn tó wá náwó àlàbùjá àwọn adàbà yẹn fún wọn sì bá wa ran Bobrisky lọ́wọ́ ẹ guilty or not Bobby will be kept wọ́n fẹ́ fi pamọ́ fúngbà díẹ̀ ẹ dákun gbogbo àwọn connection ẹ̀yẹn wá ń kọ́ báyìí sìn wọn wà lè assist bọ̀bọ̀ yìí ó dùn mí gan o wọ́n tún gbé jáde gan ni pé ó declare pé ọkùnrin lòun so sẹ́ẹ̀lì ọkùnrin náà tún lọ fi sí ṣẹ́ni pé wàhálà nìyẹn sẹ́ẹ̀lì ọkùnrin òun náà tún lọ fi sí gbogbo tó wá fi ń darẹ̀ láàmú tó wá ń fọ́nbù tó wá padà dé báyìí gan sin ẹjọ́ ṣé insult kan ní ṣojú ṣé kí n tó dẹ̀ ń jẹ popularity yẹn ló dẹ̀ ń jẹ kò sí nǹkan tó ń jẹ ẹnu lásán ló fi ń tajà ẹ wá wo iye àwọn tó ti lọ ṣìṣe nítorí ọ̀rọ̀ Bobrisky ẹ wò yí àwọn tó ti lọ tó ti lọ ṣera wọn léṣe tó ti lọ lògùn tí ìyẹn kan lò tó fẹ́ tọ́hún náà fẹ́ tó fẹ́ tó fẹ́ tó fẹ́ tó ń kapi tó ń kọpi káàtì káàkiri nítorí Bobrisky ṣé ẹ ti rí báyìí pé òfo nínú òfo ni nothing ni àgbáfìfo tó ń pariwo òun ni báyìí sìn wọ́n ní some comments in this life were filtered ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa lè máa kọ̀rọ̀ wa ní yorùbá ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa kọ́ ní yorùbá tí wọ́n ti ń comment kíní sí against àwọn nǹkan tá à ń kọ́ jẹ́ ká máa kọ̀rọ̀ wa ní yorùbá ẹ mọ̀ pé kíní ìwà sensitive kan ṣé yé yín ẹjọ́ wá wo gbogbo ẹnu tí Bobrisky ti wá fọ́n gbogbo wa gbogbo ẹnu ẹ wá wo iye àwọn tó ti mislead ní social media bẹ́ẹ̀ ni wọ́n lówó epo láráyé ń bá ni lá gbogbo àwọn tán jọ jẹ tán jọ mú ẹlòmíì ò tí lọ wo kirikiri báyìí o ẹlòmíì ò tí rọwọ́ ráyè láti lọ wo ní kirikiri sórí ìwọ tó bá ń kọjá yẹ tó bá rò pé o léèyàn wò ń gbà tó bá ní problem lọ ní a friend in need is a friend indeed inú ìṣòro lèyàn ti máa ń mọ̀ bóyá èèyàn lọ́rẹ̀ bóyá èèyàn ò lọ́rẹ̀ ó máa ti mọ̀ á ti mọ̀ gbèsè ayé ẹ̀ lọ ní ti gbogbo famogamu fúláàgì ìwèrè tó ṣe káàkiri àwọn tó agbogbo àwọn tó lò fún kí wọ́n ti ń pè é wọ́n fi ń ṣe ambassadors káàkiri nísìn wọ́n ó ti gbọ̀n yọ kúrò wọ́n ó ti fẹ́ lòmíì bẹ́ẹ̀ báyìí nísìn bẹ́ẹ̀ ni wọ́n ó ti gbọ̀n yọ kúrò wọ́n ó ti fi ṣe ẹ̀jọ́ ẹ má jẹ́ ká máa gbégbé ayé wa bí ìgbé ayé tẹ́ pé téèyàn ò mọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́la bẹ́ẹ̀ ni ká ṣe máa gbé láìfò wa nítorí pé mo kàn jókòó mo kàn rò ni pé ẹ̀jọ̀ kọ́ ọmọkùnrin yẹn bá tẹ̀ wá ara tó ló lọ́mọ á sanwó lé nsìn ọlọ́bàjẹ́ káṣírí tú á sanwó lé iye tó lé millions of naira á sanwó lé á ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tó ń dọ́gbọ́n tó ń fi kí wọ́n ti ń pè é camouflage tó fi ń kó fi ń cover yẹn wọ́n ní bọ́bì ni èèyàn ṣùgbọ́n ẹnu ẹ̀ kò bò wọ́n lẹ́nu ẹ̀ wọ́n ló léèyàn ṣùgbọ́n ẹnu ẹ̀ ò bò pa ah, so àwọn tó wá nìyẹn àwọn yẹn ti wá sá fún báyìí sìn ó ti dáa wọ́n ní bọ́bí ti ń wú ó ti ń wúru gbọ̀n wọ́n ló ti ń wúru gbọ̀n ẹ̀yà sísá àjíkẹ́ wà láyé ẹ̀ náìsì èmi náà gbọ́ wọ́n ló ti ń wúru gbọ̀n nínú sẹ́ẹ̀lì ẹ̀ ọ̀pọ̀kùnrin rẹ̀ ní ẹlòmíì ìjọ́ mẹ́ta mẹ́ta lẹ́lòmíì máa ń ṣe èfù àbẹ́wọ̀n ọ̀pọ̀kùnrin míì ìjọ́ mẹ́ta mẹ́ta ló máa ń ṣe èfù àṣírí ó tú wọ́n máa lọ̀sẹ̀ kan ó dẹ̀ lè rí gbogbo yẹn ṣe ní sẹ́ẹ̀lì kán tiẹ̀ fún ẹ ní special treatment gan ó lè sọ pé fẹ́ mọ ṣe èfù two days wọn ní gbẹ́ẹ̀ láyé bọ́lá ayé wèrè ti wá wà ó lè jẹ́ nǹkan lọ́sẹ̀ wọ́n máa gbà yín láyè kẹ́ lọ wẹ̀ kẹ́ lọ ṣe èfù ẹ̀ lè wẹ̀ lójoojúmọ́ gan ní sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni torí mi ò mọ bó ṣe fẹ́ ṣe ah, ah, bọ̀ ṣá kíyẹn jẹ́ àríkọ́gbọ́n jẹ́ kí lè gbogbo àwọn tábà máa ń fọ́ǹbù àwọn kan wà tẹ́ pẹ́ nuná ní bí àtàkàrà wọn ò dẹ̀ jẹ́ nǹkan kan wọn ni àgbẹ̀fọ́ ló dẹ̀ máa ń pariwo ẹgbẹ́ wa débẹ̀ five thousand ẹjọ́ five thousand ẹgbẹ́ wa débẹ̀ ẹjọ́ torí ọlọ́mọ mọ̀ bẹ̀bẹ̀ mọ́ ni wọ́n ní he went with his bag yo òbá tó bá went with his bag nǹkan ṣọ́fẹ́ fún ní special treatment ń bẹ́ẹ̀ ìmọ̀ tó wà lọ pẹ̀lú báàgì ẹ̀ nǹkan tó bá lọ pẹ̀lú pé gbogbo nǹkan ṣé ọlọ́mọ fi wá sí àhámọ́ ṣé báàgì yẹn tó gbogbo gbèsè báàgì méjì báàgì tó gbé lọ́wọ́ yẹn ṣó ká gbogbo gbèsè ayé ẹ̀ ni my sister báàgì tó gbé lọ́wọ́ yẹn aṣọ ló máa wà ń bẹ̀ aṣọ kìnní kan tó bá ló ń fẹ́ máa wọ́n kò mú shaving stick dání shaving shaving cream dání àti shaving stick àwọn nǹkan tó lè mú dání wọ́n rẹ̀ lè gba láyè lójoojúmọ́ bó náà ti ráyè tiẹ̀ yẹn níbo náà ti ráyè kan máa wá fẹ́lẹ́fẹ́lẹ́ wọn kan láyè kó lọ mọ́ fárun gbọ̀n kó lọ mọ́ fárun mú níbo náà ti ráyè yẹn wọn lè ráyè yẹn kò sáyè gbogbo yẹn ń bẹ ó lè jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀kan lọ́sẹ̀ ni máa bóyá ẹ̀kan lọ́sẹ̀ ni máa fún láyè tó máa kó wọn jẹ́ tó máa ṣe irun bóyá obìnrin bóyá ọkùnrin tó máa ń ṣe irun ẹgbàá kò sáyè ọ̀sọ̀ọ̀sẹ̀ kankan ó lọ́ọ́ sọ pé ó ti ń run gbọ̀n ẹ̀rí bá yà wọ́n sì máa jí fọ́tò ẹ̀yà fún wa bá máa sẹ́ǹdì ẹ̀ sí wa bá máa sẹ́ǹdì sórí sórí kí ó kàn jẹ́ pé ó rísìkì ni ẹ̀ ń bá gbúrẹ̀ jáde wọ́n máa iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn <laughs> so ẹ dákun ẹ jọ̀ọ́ gbọ́ àwọn tó wà kún bẹ́ẹ̀ ta máa ń fọ́ǹbù ta máa ń pera wa ní nǹkan tá a jẹ́ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Bobrisky ká fi ṣe àríkọ́gbọ́n ẹ jẹ́ ká fọ̀rọ̀ Bobrisky ẹ jẹ́ ká fi ṣe àríkọ́gbọ́n nǹkan tí mo kàn ní kí n sọ fún wa nìyẹn torí pé ọ̀ràn kan ìrànjọ dá ṣùgbọ́n àgbékalẹ̀ wọn yàtọ̀ síra wọn bí yẹn ṣe gbọ́rọ̀ tiẹ̀ kalẹ̀ wọ́n wọ́n dẹ̀ gba wọ́n gba béèlì tí wọ́n san fáìnì wọ́n fáìnì ó dẹ̀ san fáìnì ó dẹ̀ ìyẹn dẹ̀ bá ti tiẹ̀ lọ the same eh, the same ọ̀rọ̀ náà ló gbé Bobrisky lọ sí ibi tá a lọ ṣé ẹ mọ̀ pé wọ́n ní tíṣẹ́ tíṣẹ́ kan ò bá ṣe kínní kò déédéé ṣẹ́ ṣé bó ti ṣé kò ti máa ṣe gbogbo nǹkan yẹn tẹ́tẹ́lẹ̀ tí ìbáṣe pé wàhálà òun àti pọ́tébù yẹn nígbà míì tíyàn bá ń ignore àwọn nǹkan kan ṣe pé bóyá èèyàn ò lè jà bọ̀ láti avoid wàhálà lèyàn ṣe máa ń ignore àwọn nǹkan kan ṣe mọ̀ ká ní pé Bobrisky ò bá pọ́tébù jà nígbà yẹn tí wàhálà yẹn ò dé ẹ̀kọ́rọ̀ ó ṣeéṣe kọ́rọ̀ yẹn má ṣẹlẹ̀ ó ṣeéṣe kọ́ má lè ràn rí Bobrisky ṣùgbọ́n nígbà tọ́rọ̀ pọ́tébù ṣẹlẹ̀ yẹn ó ti gbéra ó ti polongo ara ẹ̀ kọjá bó ṣe yẹ ó ṣeéṣe ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ gbà míì tá a bá ignore àwọn nǹkan kò ṣe pé bóyá àmọ̀rọ̀ sọ ṣe pé bóyá akú lọ́pọlọ ṣùgbọ́n èèyàn máa avoid wàhálà wàhálà ló máa ń bí wàhálà wà káníkò bàbọ̀ káníkò tébù jàǹgbà ó ṣe ṣe kírù wàhálà yìí má ṣẹlẹ̀ sí ó ṣe kó má kó sínú àdánwò yìí ẹjọ́ torí ọlọ́run gbogbo wa tí a bá rọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tó yẹ ká tó yẹ ká react sí ń gbà mí ẹ má jẹ́ ká máa react ẹ jẹ́ ká máa ní sùúrù nítorí pé wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ rere wọ́n ló máa ń yọ ibì lápò ọ̀rọ̀ burúkú máa ń yọ ikọ̀ ó máa ń yọ ikọ̀ nínú apó ni irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yìí báyìí sìn ẹ jọ̀ọ́ kò tó o bá sọ kò mí pé bóyá ọdẹ ni ẹ kò mí pé òdìdì rìn kò mí pé bóyá àmèsì ọ̀rọ̀ ṣùgbọ́n èsì ọ̀rọ̀ tẹ́ máa fọ yẹn ó lè ba nǹkan jẹ́ ó lè bí nǹkan míì irú ẹ̀ lọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn ó ṣe wá dológun kínní ọ̀rọ̀ eh, brotherhood or no brotherhood ẹ̀yìn máa jẹ́ ẹ̀ tó padà lọ ṣẹlẹ̀ sí ẹ̀ tó padà lọ já sí so ẹjọ jẹ́ ká máa learn tó bá ṣẹlẹ̀ lórí social media yìí àwa ń láti learn oníkálukú ló ṣì ń learn lójoojúmọ́ ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ à ń kẹ́kọ̀ọ́ ni lójoojúmọ́ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká learn ọlọ́run jẹ́ kára padà sí bí o bí o ní ṣe àìmọye tó ti ṣe tó tó bá àdìjú ti yẹn lọ tó ṣe tó bá àdìjú ti yẹn lọ ẹjọ́ tó dẹ̀ ṣì wà nílé wọn tí wọ́n gbé wọn ẹjọ́ torí ọlọ́run ọlọ́run ní jẹ́ ká ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ aṣọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé òní da fẹ́mi àtìyìn o wà ní fọ́ǹbù kọjá àwọn kan wà tẹ́ pé omi ara ìyára wọn ni kán máa pera wọn kán máa fọ́nbù yẹn ó dẹ́ pọ̀ ó tẹ̀ pọ̀ social media tá a wà òun ló gbòde kan ní social media yìí ẹ̀fọ́ nílùú bíbẹ̀ wọn ní wọn ní bẹ̀rẹ̀ nǹkan lọ́yẹ̀kẹ́ báwo ló ṣe jẹ́ lámàkà àmì kínní kan àmì gbá kan àmì kòkó bàbá sásùn àgbà fìfò ló máa ń pariwo àgbà tó bá lómi inú òkè ń pariwo kọ́kọ́ ló máa ròyìn ara ẹ̀ kọ́kọ́ ló máa ròyìn iyọ̀ òkè ròyìn ara ẹ̀ lọ́bẹ̀ ọ̀tútọ́ bá tọ̀ wò máa fọ́nbù mẹ́jẹ̀ máa pera wa ní nǹkan tá jẹ́ àwọn nǹkan tí ò jẹ́ kí ilé hold mọ́ tí ò jẹ́ ká tí ò jẹ́ ká rí a responsible family responsible wife responsible husband mọ́ náà nìyẹn a ti fumble kọjá ara wọn ò ní bí wá lẹ́jọ́ ẹ rojọ́ wèrè ni wọ́n ní you are right you are right if you did not answer Portable this this will not happen to Bobrisky God bless you tó o bá dá Portable lóhùn nígbà yẹn ọ̀rọ̀ yìí lè má dé ó lè má fọ́n ká ó lè má diṣu ó lè má fọ́n ká báyìí ó lè má diṣu atayanyan báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo àwọn tán wọn ní fracas tó ń jà níjọ́ sí yẹn náà ẹ wò gbà tí wọ́n gbé ọmọbìnrin yẹn lọ sí ọlọ́pàá ṣe ìpínpẹ̀ ibẹ̀ yẹn náà ti lọ fọmọbìnrin yẹn kọ́ ọmọ lọ́rùn pé nǹkan kò gbúdọ̀ ṣe àwọn gbé e lọ lọ́dún pàwọn àwọn àwọn wà ń pàwọ̀ wà ń pàwọ̀ ṣùgbọ́n tébù tọ́ọ̀nù kò pé wọn ọmọbìnrin yẹn ló ń ṣe oríṣiríṣi káàkiri báyìí ní tibẹ̀ ló ń ṣe gbá ló ń ṣàwó káàkiri báyìí tọ́lọ́pàá kan kò lè mú mo ń woṣù ẹ̀kọ́ lẹ́tọ́ ní à ó yẹ káàrọ̀ yẹn ò ṣẹlẹ̀ ní òun ò ní free òun ò ní free báyìí òun mọ̀ fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ní òun ò ní free ṣẹlẹ́pọ̀lọpọ̀ gbà nǹkan mi tá àbáṣọ́ra ń gbà míì tàbá ara wa ti máa ń gbóná jù èèyàn máa ṣìṣe èèyàn máa ṣe mistake ẹ má jẹ́ kára wa máa gbóná jù ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa farabalẹ̀ ó ní lọ́ra láti gbọ́rọ̀ yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ẹ jọ̀ọ́ torí ọlọ́run bíbélì gan sọ bẹ́ẹ̀ òwe yorùbá náà sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ẹ má yẹ ká máa bìlíf pé gbogbo nǹkan mo lè dé mo lè jà fúnra mi mo lè gbèjà ara mi no a lè gbèjà ara wa because tọ́rọ̀ bá ṣẹlẹ̀ nígbà mi ẹ ní mo bí tọ́rọ̀ yẹn máa wọ́ sí ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn máa ń rí èèyàn kì í mú òpin ìjà òpin ìjà lélẹ̀ báyìí sí ẹrí ibi tó wọ́ sí ẹrí ibi tó dé sí ẹjọ́ torí ọlọ́run ọlọ́run má jẹ́ àṣẹ ẹ̀sìn kékeré nú ẹ̀sìn èmi àti ní òní ṣe ṣé ẹ̀sìn kọ́ lélẹ̀ báyìí fún pọ́tébù àfún Bobrisky jàre pọ́tébù ò ní ṣe ẹ̀sìn ìwọ ọlọ́run dáríjì mi ṣé ẹ̀sìn kọ́ lélẹ̀ báyìí ẹjọ́ á wà níbi tó wà bá máa regret ni kó tóun bá mọ̀ ni kó má dá pọ́tébù lóhùn ẹjọ́ kò sí mistake ṣé ní gbogbo táwọn láyé kò síbi téèyàn ti lè ṣe mistake ó lè jọ̀rọ̀ ẹni lásán ó lè jẹ́ act kọ́tà a lè bínú jù ńgbà míì anybody ló lè múnú bí wa ẹ máa jẹ́ ká máa ní self control ẹ jọ̀ọ́ torí ọlọ́run jẹ́ ká máa ní self control bó bá ṣọmọ ló múnú bí wa ni burú bàbá kan bàbá kan wà tán wọn gbé wá sí kọ́kọ́ tó na ọmọ ẹ̀ pa níbi tí inú ti ń bi inú ló bi ó dẹ̀bi nínú ọmọ ṣẹ́dé ṣẹ́dé ọmọ pa ọmọ yẹn ò kú Stanley ọmọ yẹn kú lọ́jọ́ kejì àbọ̀jọ́ kẹta lọ́lọ́mọ yẹn kú ẹjọ ṣé bàbá yẹn á máa regret ní gbogbo ìgbésí ayé ẹni pé òun lòún pọ ọmọ òun ó sọ fúnra rẹ̀ náà ó ní nǹkan tó òun kì í fẹ́ máa rántí ní ìgbésí ayé òun pé torí ìbínú lòun fi na ọmọ yẹn wípé ọkùnrin wa ń ba sùn nínú ilé ó dẹ̀ ná ọmọ àwọn èèyàn wa ti ń wọlé ẹ̀ tó fẹ́ bá wa sọ̀rọ̀ jẹ́ ká máa wọlé jẹ́ ká máa send request kí n gbé wa wọlé ẹjọ́. ẹni kan kan gbé ẹ ní five thousand ẹjọ́. àbí o ẹ gbé o five thousand ẹjọ́ torí Ọlọ́run five thousand five thousand God bless you sir Fancy team you are welcome sir ẹ ká lẹ́sẹ̀ wá dáadáa ẹ bá gbé wọ five thousand ẹ ṣe o ṣe ti gbọ́ báyìí wọ́n ní kí ẹ bá gbé wọ five thousand ẹ ṣe yes ẹ ṣe yes ẹ ṣe kù díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ thank you sir thank you so much. Yeah, uh, uh, sista mi Àjíkẹ́ tèmi ó sọ̀rọ̀ gan níbẹ̀ and that's the truth ṣé ni akọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lady yẹn tó fi ẹ wò kó gbàgbé ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ti sọ fún owó tán mo lọ wá dẹ́tù àti rí visa abroad amẹ́ríkà kàkà amẹ́ríkà ẹ̀sìn ọ̀hún difficult kó di àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ bá ti débí wọ́n á fáìlì fún ìyàwó òun ní the best belt ẹ̀pẹ́ ó fẹ́ sọ pé ó fẹ́ máa ṣe visa fúnra ẹ̀ ẹ̀sẹ̀ ẹni pé sọ́ńtà máa sọ pé obìnrin lọ́tà obìnrin tí máa sọ kí ni ẹ̀ máa rò kí bá irọ́ mọ́ pa obìnrin lọ́tà obìnrin ó kì í yẹ báyìí ó kò lé ọkọ ẹ̀ ó wá lọ́ ń pè yí wá wọ́n ba inú èyí jẹ́ pé wà ó èmi tí kò lé ọkọ mi o má dá ọkọ yẹn lóko ní fàáyà yẹn nítorí kéèmí kò lọ ọkọ mi ẹ jọ ṣé kí ṣèrò ló pè fún yẹn báyìí ó fẹ́ pa ó fẹ́ pa ẹlẹ́rẹ́rẹ́ tí mo ti rẹ́ kó ọkọ ẹ̀ gan kò fẹ́ ṣe fún tẹ́lẹ̀. Mr. Jimoh. bẹ̀ẹ́dì ìsìn báyìí ó ti fẹ́ fìrò ló pa báyìí. ẹ jọ ṣé nǹkan ṣé nǹkan tọkùnrin yẹn náà ṣe dáa sà. we can't blame we can't blame people you know a máa ń sọ kí ẹṣin aṣọwájú eh, eh, what do you call it. ẹṣin iwájú. Ah, ah, ẹṣin aṣọwájú la máa ń wò àbí wàá ló ti máa ń sọ. nìsíkẹ́yìn eh, máa ń wò sáré. ṣé kíni kan máa ń wà láyé like me by. àwọn uncles mi tó fẹ́ àwọn ọmọ nàìjíríà wá sílùú yìí at least méjì nínú wọn mo ṣe mẹ́ta gan nínú wọn wàláì they have no regrets mm. gbogbo bùkátà wọn láyé wọn ká ẹ̀ẹ̀kan ó ìyàwó ẹ̀ wá ìyàwó ẹ̀ wá ṣe nọ́ọ̀sẹ̀ ìyàwó ẹ̀ wá ní bọ̀dá mi ọkọ ó ní kí bọ̀dá mi fi iṣẹ́ sílẹ̀ ó fẹ́ máa gbọ́ bùkátà ilé bọ̀dá mi yóò tọ́jú àwọn ọmọ bọ̀dá mi ní full house husband ó wá sọ ẹ̀ full house husband ṣé mọ̀ pé ìyàwó ẹ̀ tó bá gba sálárì gbogbo sálárì ẹ̀ ló kó sọ́wọ́ ọkọ ẹ̀ now the time the brother mi ṣe business kan Nàìjíríà gba ẹ̀ business ẹ̀ ní ó bá fẹ́ ìrònú fẹ́ bá ìyàwó ẹ̀ ló pè mí ìgbé àbúrò ló pè. adúpẹ́ mi fẹ́ interrupt mi ṣe. ìyàwó ẹ̀ ló pè mí pé bá bọ̀dá ẹ sọ̀rọ̀ má jẹ́ kí bọ̀dá ẹ má para ẹ má má kó má lọ para ẹ dànù nítorí owó owó ló. ọ̀nà stone ẹ ra sà. kì í ṣe ìkàlẹ̀ mọ̀. ìkàlẹ̀ sà àkùrẹ́ tẹ̀ sà. ibẹ̀ láti rí àwọn obìnrin omi mà bó ṣe rí lóbìnrin bẹ́ẹ̀ ló ṣe lọ́kùnrin mà àwọn obìnrin omi tó jẹ́ pé thank you wa ti wọ five thousand ó yá o ten thousand o ten thousand ẹ ṣe. mo ní obìnrin lọ́tà obìnrin even tó bá mọ̀ pé ọkọ ẹ̀ ò ní gbé wọlé kí ló kọ́ tó lọ́ ń pè yẹn ṣe rí mi partial ẹ máa I'm not being partial yes, Yes. that's my that's the truth. Mm-hmm. okay òun ló not problem kò lọkọ ẹ marriage might not last ṣe get it baba mm-hmm. if I get married to a woman gbogbo wa láti nàìjà kò ní business pẹ̀lú other party kò lọ́wọ́ àgbo fúlá pè yẹn ok èmi pẹ̀lú ẹ̀ wá jà ó wá fi mí sílẹ̀ èmi mo lè jẹ̀bi o kí wọ́n lọ parọ́ fún ẹ̀mí pé ìyàwó mi ló jẹ̀bi ṣe mọ̀ bẹ́ẹ̀ mọ̀ you cannot blame the man automatically torí tẹ́ bá wo ah, ṣáà ní ẹ̀rẹ́ báyìí the highest rate of obìnrin tó fi ọkọ wọn sílẹ̀ obìnrin ló máa blame ma ó jẹ́ jẹ́ pé sometimes ọkùnrin ẹ̀gbọ́n ló jẹ̀bi bẹ àwọn obìnrin ló máa ń bìlẹ̀ àwọn obìnrin ara wọn pé ló tún blame obìnrin. wọ́n mm-hmm. á check the statistics wa wọ́n wá ní àtẹ́bá ti gbé obìnrin wá sábẹ̀ ẹ ló gbọ́ àtẹ́bá gbé èèyàn láti nàìjíríà o ẹgbàá. ẹ̀yin ti facebook ẹ bá wa share o share share share share máa share o. ẹtù ẹtù ẹtù ẹtù ẹtù ẹtù one chance i'm blaming the friend making that gossip my advice for that woman is kó bẹ ọkọ ẹ kó gbé àwọn ọmọ ẹ lọ tó bá lè ṣe lélu fọkọ ẹ kó rí kan sọ. ọkọ tí mọmọ méjì lọmọ kan náà ló ṣìkú pẹ̀lú ẹ̀ àtòun. kí ló dúkùú kó dé sùúrù náà tó àwọn ọmọ bá ti pé eighteen years wọ́n á fà ìfún. bọ̀ ṣé ó dáa bí nǹkan tí màá yẹn ṣe fún ṣé ó dáa ẹ̀jọ̀ jẹ́ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ bá lọ sá. ẹ̀sìnbà ẹ̀rù máa ń ba èèyàn. wípé táwọn bá gbéyàwó àwọn wọlé bí ìyàwó tẹ̀jọ́ bẹ̀rẹ̀ nígbà tí ò sí nǹkan kan náà. ẹ̀gbọ́n náà ẹni sùn yẹn yàtọ̀ ìyẹn ẹ sọ pé wọ́n bẹ̀ láti gbà tó ṣe ọkàn. mo ti sọ o bóyá ìgbóyà ìbá ẹ̀gbọ́n gbà tẹ̀ bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ sórí yẹn ni wọ́n jọ bẹ̀rẹ̀ nígbà tí ò sí nǹkan kan wọ́n máa ń ní owó onírú owó olówó olówó tóun lọ gbó tóun lówó lẹ bóyá olówó ń ta property ìdán fún wọn àbí nǹkan olówó àlàó tóun táwọn kó jọ tó fi ra eh, tíkẹ́ẹ̀tì kúrò ní. wọ́n bẹ̀ láti bẹ̀rẹ̀ nípa mm. ṣẹ́gẹ́ bàbá máa mo play because òun wo mistake tí ẹnì kejì. ẹ̀hẹ́n tọ́rọ ẹ ti ṣe ṣe gẹ́tì náà èmi báyìí mi kì í fi like mi báyìí mi kì í wo mistake tí àwọn yóò ṣe I always look at the positive side of things mo máa ń sọ kí ni ìkọ́gbà I hate it when we talk about the negative side of our wife saying that in social media ah ìyàwó mi ṣe gbá ìyàwó mi ṣàwo ọkọ mi ṣe gbá ọkọ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ àwọn tó ń ṣe nǹkan gidi náà ẹ sì máa ní àwọn obìnrin gidi nílùú yìí àwọn obìnrin tó ṣe é yín ogun báyìí ó wà náà obìnrin wa. now for heaven sake you are a counselor. you mm. advise people ẹ mọ emily homes ẹ ti settle ni. bẹ́ẹ̀ni. you don't understand and we have thousands of women that are ọlọ́kọ̀ máa mú wa ní store walmart buhari woman ibo kan tó máa láìpẹ́ ọmọ ibo tó mọ sáàfin ilẹ̀ ibo buhari ah ṣé ó lè bá mi ṣe ofe olùkọ́ àti bitalip soup ẹ bá gbọdọ̀ wáyé sọ fún mi ó I will ask my husband first. ṣé ọ̀gbọ́dọ̀ ṣe yẹ kó rí nìyẹn ó tẹ̀ jẹ́ kó fẹ́ gba owó ó ní àwọn àti bàbá ọ̀sán. bó ṣe yẹ kó rí nìyẹn báyìí ṣe máa gbọ́ bóyá ṣe bẹ̀ fọkọ lọ́kọ. bẹ́ẹ̀ni ẹ mọ̀ kó jẹ́ pé kò mọ̀ bóyá mo lọ́kọ làbí bóyá mo jẹ́ single làbẹ́. ìjọsìn máa tàbọ̀ ìyàwó oníyàwó lòun. she respect her home. yes. gbogbo ibo ni wúgbà yìí dà ó. ṣẹ́kẹ́ báyìí ibẹ̀ dé nìkan akọni pé à ah, èlò ló fẹ́ sọ. ok kò ní nọ́mbà ẹ̀ kò tọ̀. kò kí ẹ̀ ṣé a máa ṣe ẹbẹ̀ yẹ kó máa wò pé ta ló bá ṣe bẹ̀. ìlú yìí sí obìnrin náà ṣe adájọ́ ń ṣe ibẹ̀ láti ní àwọn obìnrin ọkọ tó ń kí ẹ̀ ibẹ̀ láti ní àwọn ọkọ tó ń kí ẹ̀ tó rẹ̀ sẹ́kọ̀ọ́. tó kí ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àlọ́mọ àkọlẹ́ ẹ̀kọ́ kan náà lọ́wọ́ aṣọ àkọlẹ́ ẹ̀kọ́ yẹn ẹ̀gbọ́n ẹ̀ nípa tó ń ṣe uh, uh, uh, sọ́jì o ní òun sùn ó ní wàá tó ń tají òun kò dédé rí o lẹ́gbẹ̀ẹ́ tó bẹ̀ you will not die in Jesus name you will not be broken nìkan ìyàwó ìyàwó bẹ̀rẹ̀ máa gbàdúrà tí ẹ̀mí gbé ìyàwó oníjú kìíní ló kọ́ lajú wá wo ìyàwó òun pé ibẹ̀ yìí ló ti sọ pé kò sí nǹkan tí ìyàwó lè ṣe fún láyé. tóun lè ṣe láyé ló lè dúró dé tóun kú tóun tún tají tó tún bá tó tún bá lórí àdúrà. mo hmm. sọ fún ìyàwó pé wà ó mo ní insurance o three hundred thousand dollars ní insurance mi o máa wo tó bá gba owó yìí o jọ ìkan tó bá wù yẹn ni kò fún family mi o wo má tiẹ̀ ṣe wàhálà jẹ́ kó jẹ́ òkú mi o ó ṣàlàyé fún gbogbo ìyàwó ìgbogbo ìyàwó ìṣàlàsùnkú ms ma three hundred thousand dollars. Mm. wọ́n ti nílé wọ́n ti ní everything ẹ̀ mm. still ìyàwó ẹ̀ ní kó wù kẹ́ ẹ̀ nípa ó ní òun kàn bàjẹ́ after surgery ó kò lajú kékeré kan rí ìyàwó wúta ń gbàdúrà ìwọ náà dá ìjíjọ́ sí ìwọ náà kíníkọ kíníkọ ibẹ̀ ni olùmí àgbọ̀tún ẹ̀rọ tàṣọ bá àgbàgbàdà kò kú ni. bó ṣe máa pọkọ yẹn lá máa wá nítorí owó hmm. ẹ bá a pa táàpù o ẹ bá a gbé wa débẹ̀ ten thousand ẹ jọ̀ọ́. I blame the man for not trusting his wife, yes. for looking at the downfall mm. of another person's wife yes. and putting it to your own. Would you blame woman yẹn again tó lọ ìṣòfò fún? Ẹ ṣe mọ̀ pé ẹ mọ̀ pé tí tí ẹ bá ti jóná yóò mọ̀ kó náà mú tẹlòmíì ni. Torí torí kojú kojú kojú kojú torí ẹ ẹ wo ìdòrí tètè mo lè sọ woman yẹn ni pé advice la pé ọkọ yẹn. Bàbá jókòó, a jọ pè láti bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ni mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ. tó bá mọ̀ pé mi ì lè ṣerú kankan fún ẹ. bẹ́ẹ̀ni a rẹ̀ kóra fọkọ ẹ pé wá mi ì ṣe gbà tí o wá ó ní ìyàwó ẹ̀gbọ́n láti mi gbà ó wà nàìjíríà for over twenty two years. twelve years twelve years ní mo bọ́ ọmọ yẹn ti wà ní. ọkùnrin ọkọ ẹ̀yà ẹ̀rí náà. Hmm. ẹ fún àwọn yòókù láyè nǹkan sọ̀rọ̀ ẹ ṣe gan ni sà ó dà sà ó dà sà ẹ ẹ máa ṣe bá wa ṣípìn lórí ọ̀rọ̀ náà ó yá o ẹ sísá Robinah ṣẹ́yìn lè máa sọ̀rọ̀ kí kọ́nà sọ náà tó sọ̀rọ̀ ẹ tí wọ́n fẹ́ ká gbé yín wọlé ẹ send request ká gbé yín wọlé o. ní kọ́nà sọ kí wọ́n sọ̀rọ̀ náà àwọn ọkùnrin sọ̀rọ̀. <laughs> erébìnrin lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀yin obìnrin ò tí ì ó yá nà. ẹ kalẹ̀ gbogbo ẹ kalẹ̀ sà you are welcome sà. yes ma ẹ kújọ mẹ́ta. yes sà rasa gbogbo ilé ń tọ́ sà. ẹ kú ètò. yes sà. ẹ kalẹ̀ àkùsí mi ẹ kújọ mẹ́ta. ẹ kú ètò lù. yes sà. Um, ṣe rí alàgbà tí wọ́n kọ́ sọ̀rọ̀ yẹn precisely wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀ tó wà nínú mi ẹrí nílé ayé yìí ó dàbí ìlú gángan ni hmm. wọ́n ní wọ́n ló nǹkan tó bá kọjú séèyàn kan bẹ́ẹ̀ ni ó kọ̀yìn sẹ́lòmíì sẹ́lòmíì ṣe rí èèyàn lè nítorí pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí lágbájá balẹ̀ sóhun mi ò dẹ̀ lè ní à nǹkan tí mo experience nínú marriage mi nìyí hmm. other person náà láti experience irú ẹ̀ hmm. ṣẹ́rí tí ẹ̀ máa ti fi kíní ẹ̀ sọ́kàn hmm. àti pé ọ̀rọ̀ ipò ọkùnrin náà wí ó bóbìnrin wí o ṣẹ́rí àwọn bàbá wa sọ ọ̀kan wọn ní tó bá kọjú sí ẹ̀ kó ta ah, wọn tó bá kẹ̀yìn sí ẹ̀ ta wọn fún ara wọn kò tún ìwà mm, rẹ̀ nù nǹkan táwọn èèyàn mọ̀ ni pé what that proverb is saying ni pé o lè gba advice jọ lọ́wọ́ àwọn ènìyàn mm. ṣùgbọ́n when you are on your own wàá mú àwọn advice yẹn wàá gbé sílẹ̀ wàá yẹ̀ wò dáadáa mm. pé a ah, ṣe léyìí ó pè mí ṣá and again more information that kéèyàn máa seek for information kan irú arábìnrin yẹn kárábìnrin yẹn bá mọ̀ pé tọmọ òun bá ti wọlé hmm. ó lè gbé òun wọlé ìwọ̀nba ni òun náà máa tẹ̀lé wrong advice ṣẹ́rí ìgbà mi máa ń wà á máa ń ṣàwọn mistake kọ̀ọ̀kan hmm. most especially àwọn adáwọ́ láti Nàìjíríà hmm. àwọn obìnrin táwọn èèyàn táwa láti nàìjíríà fi sílẹ̀ lé wọn kì í mọ information ìlú tí èèyàn gbé. and in that process téèyàn kan bá fún wọn láàdváìsì pé báyìí báyìí báyìí báyìí ni a rò pé à ah, ǹjẹ́ ọkọ̀ òun ò ti sá lọ hmm. fún example irú àwọn èèyàn tá a wá síbi tó yẹ pé afọ́mọ ọmọ onílùú ẹlòmíì ò mọ̀ pé òkè. Okay ní ìsinyìí o tọmọ ẹ bá wọlé ó lè ṣe kíni ó lè ṣèwé fún ẹ o tó máa padà mú ẹ wọlé o hmm. ẹlòmíì ò mọ ọ̀pọ̀lọpọ̀ lédè ló ti ṣe kíni ló ti dàrú in that process hmm. ṣẹ́rí ju gbogbo ẹ̀ lọ́mà ní pé kí ẹ̀ kọ́kọ́ seek information kí ẹ̀ kọ́kọ́ mọ nǹkan tó ń ṣe kó dẹ̀ máa gbàdúrà fọlọ́run pé kó máa wá fún kó máa wá ìtọ́sọ́nà so bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin gẹ́gẹ́ bí àwọn bàbá yẹn ṣe sọ ẹ̀rẹ́ lòmíì wà tẹ́ pé most especially lọ́kùnrin ní tóun àti ìyàwó ẹ̀ bá ní misunderstanding ọ̀bẹ wọn kọ̀ra wọn sílẹ̀ nǹkan tí irọ́ ló wà máa pa àwọn ìwà burúkú tó wù kò ní lè sọ. bẹ́ẹ̀ni. a máa ní human yẹn ni. irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn dẹ̀ ní a máa ń ṣe ló máa gbàdúrà pé kí nǹkan tí ò dáa kó ṣẹlẹ̀ sárábìnrin yẹn. á dáa fún yín my brother á dáa fún yín láti lè yẹ láti mm-hmm. cover láti cover cover nǹkan tó yẹ kó cover God bless you for that comment ojú òní tì yín sà. ẹ rí pé ọ̀tẹ̀ ẹ ti eh, sọ fún ẹ. ẹ rí pọ́tẹ̀ ti jọ̀tẹ̀ ẹ̀ kójú ti jọ̀tẹ̀ mm. imagine. so bó ṣe fi sọ́ọ̀tù náà ló fi sósì àdúrà ni pé kọ́lọ̀ ń kọ́ ògbó àmọ́ ṣe kéèyàn wá dé gba àwọn ìmọ̀ràn tó lè tìyàn sí kòtò mm. ẹlòmíì ìmọ̀ràn ẹ̀ báyìí ah, ó máa sílẹ̀ fún ọmọ àpáàdílé fún èèyàn ni o hmm. téèyàn ò bá ṣọ́ra hmm. ẹ̀rù mo mo dẹ́nu dúró bí yìí o. ẹ ṣe gan ni ẹ ṣe sista Robdan ṣẹ́ríkẹ́ tó sọ̀rọ̀ sista Robdan jẹ́ kí n tún chip in àwọn nǹkan kan sí nígbà tí èmi gbọ́rọ̀ yẹn mo bèè lọ́wọ́ àǹtí yẹn pé kí ni ìgbésẹ̀ táwọn náà ti gbé ṣé tiẹ̀ ti bọ́kọ wọn sọ̀rọ̀ ṣé wọ́n tà láti convince ọkọ wọn pé àwọn ò ṣèyàn bẹ́ẹ̀ wọ́n ní kò sí nǹkan kan táwọn ó dà ní pé ẹni tí màá yẹn fẹ́ máa yẹn ti fall in love pẹ̀lú ẹni tó fẹ́ yẹn kò mọ bó ṣe fẹ́ fẹ́ nìyẹn lẹ̀ ó dẹ̀ ti purọ́ fẹ́ nìyẹn pé òun ò níyàwó lé pé ìyàwó tó wà Nàìjíríà àwọn ti bóyá àwọn iṣẹ́ mọ́rọ́ táwọn Nigerians àwọn àwọn Africa máa ń pa wọ́n lè láwọn ti kọra àwọn lẹ̀ wọ́n lè láwọn òòjọ́ sí mọ́ rọ́lá dẹ̀ ń pa ó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri káàkiri bẹ́ẹ̀ ní diaspora ẹ máa ti purọ́ if you want to go into any relationship dandan kọ́ ẹ sọ ẹni tó bímọ fún mi wà ń lé o mo kàn fẹ́ ṣèwé ni o tàbá dẹ̀ lè fẹ́ra o nǹkan kan ẹ jẹ́ kẹ́ni yẹn mọ̀ má máa purọ́ fáwọn yẹn mọ́. ẹ jẹ́ bẹ́ẹ̀ bí ti kẹ́. ṣe ni ìlú yìí tó bá parọ́ fún òyìnbó mm. ẹ jọ ẹ jẹ́ kí irọ́ yẹn fún ẹ eh, mm, òótọ́ ni òótọ́ lẹ sọ òótọ́ lẹ sọ a lè parọ́ fún òyìnbó but sir but sir ṣé kò risk nígbà tẹ́ mọ̀ pé obìnrin tó wà nílé yẹn ẹ divorce ẹ ẹ jọ jẹ́ ká fojú bẹ̀ wò ó. ṣe ni tó wá jẹ́ pé at the end of the day èèyàn ti wá wà ní márèjì ti bí tán. èlé tó dáa ni ṣẹ́rí máa ṣebí mo ti rí ibi tí ìyàwó best òyìnbó fún ọkọ ẹ̀ ìyàwó ilé mm-hmm. ó claim pé àbúrò ọkọ lòun jẹ́ lọ́dọ̀ tó òyìnbó wá òun ló best òyìnbó lọ́jọ́ ìgbéyàwó òyìnbó pẹ̀lú ọkọ ẹ̀ mm-hmm. ọkọ tó bá òyìnbó sùn ìyàwó wà níta tí ọkọ ní ọwájú ọ̀tẹ̀ wọ́n wá bèrè lọ́kọ pé ṣúṣà ṣe dáadáa mhm. ṣé ìlú tó ò dáa ni. ó dà for how long lóbìnrin yẹn máa wà ní condition yẹn sà for how long ẹ jọ sà for how long ló máa wà ní condition yẹn. àti àtìkẹ́ èyí sọ̀rọ̀ báyìí ah. ṣé òkè ẹni fún ilé example náà ọ̀rọ̀ tí mo sọ yẹ ẹni tó ṣẹlẹ̀ sí dáadáa tí mo mọ̀ dáadáa ni kọ́lé mhm. ìpínlẹ̀ Nàìjíríà ní civil servant. àbísẹ́ rẹ̀ rẹ̀. <laughs> kò ríṣẹ́ for years kò sí salary for for years ma and kò ní option than to take the bet. nǹkan tí mò ń sọ sà níta ń sọ iye mo agree pé òótọ́ nìṣẹ́ àní for how long lóbìnrin yẹn máa wà nínú condition yẹn tá a dẹ̀ máa mọ̀ pé ẹni tó ń dún ọkọ òun eléyìí. àti ẹ̀ ti ké ìwé you are a, you are a philanthropist in Nigeria. Yes, now. You are a businesswoman from Nigeria. You know, mm-hmm. you are the, you are okay, you are contented mm-hmm. from home you don't answer for You won't compare yourself with somebody that's it's difficult for them to eat two square meal a day. Agreed, sir. Pé ó difficult sẹ́. Ó ní mo sọ pé Esma, àwọn obìnrin ọkọ gbàgbé kí ọkọ ṣáà máa lọ kó o ṣáà survive pẹ̀lú àwọn ọmọ. Ee eh, ṣígbà tó bá yànnà ṣọ́lọ́kadà òní ọmọ adóbìnrin yẹn nígbà tí òbí tọkọ bá for twelve years kí èèyàn má rẹ ni kó má rọ ọkọ. Ṣé Esma, èyí tẹ̀ ń sọ̀rọ̀ yìí ah. Kò rí zi o. Ah. Bọ̀dá bọ̀dá kò oh, Yes. sà hmm. but poverty can lead you to eat your enemy's house. yes kò sí rán bẹ́ẹ̀. ọlọ́pàá ti kárí ìyà àtàtì kẹ́lẹ́ tẹ́ sọ̀rọ̀ yìí báyìí ẹ̀kọ́ sọ̀rọ̀ yìí báyìí hmm. ìyá ti jẹ ìyọ̀rí ẹ̀ tí ó lọ. sẹ́tẹ̀ mi ò jẹ mí ní. kéré ìyẹn ti ẹ̀ kéré ẹ̀ sì máa ń kékeré kí wọ́n sọ̀rọ̀ yìí sítórì ìrìn gbọ́ngàn ni ìyá jẹ ọkọ ẹ̀ ti gẹ̀ fẹ́ẹ̀tì ní ọkọ gẹfẹ ẹsì gẹfẹ mi pè pé kí ìjọ kí fún òní fifty thousand pé òun fẹ́ ok ìgbà kọ̀ńténà tí wọ́n ó lóun fẹ́ ṣe kọ̀ńténà wọ́n ní wá bí ìlè fẹ́ lówó ìyàwó níyàwó nìyẹn ah ni ọkọ wà lẹ́gbẹ̀ẹ́ ó ní ẹ̀sán bó wà. ẹ fẹ́ fẹ́ wọlé ẹ request ká gbé yín wọlé ẹjọ́ o. kọ́lá sọ ṣe ẹgbẹ́ mi sà. à ń bọ̀ ọ̀pọ̀ yín bàbá. ọ̀pọ̀ náà ní pé mo wà bí sà a ti jọ sọ̀rọ̀ bó ti gbà. Hmm. Hmm. you don't understand. Hmm. things are hard o. mo dé nàìjà mo dé nàìjà mo lọ nàìjà mo lọ ṣe nǹkan ẹsìkẹfẹ mi pè mí pé òun gbọ́ gbogbo wọn nàìjíríà tó lórí orí píṣọ̀ mi Facebook gbogbo wọn nàìjíríà ó ní gbogbo wọn ó ní gbogbo wọn ní bàbá ó ní kò ń bọ̀ mo ní à òun bọ̀ kẹ̀ ó ní bàbá wà ó ní òun ti ń bọ̀ mo ní à lọ́lọ́lọ́lọ́ yà á mo ti kúrò. báyìí sábẹ̀ kúrò ọ̀ṣẹ́ wa. mo ti kúrò mo ti wà lẹ́kọ̀ọ́ ó ní òun bọ̀ wọn náà ẹkọ náà kọ ọgbọ kọ ọgbọ wa kí like excuse me ẹ ẹ sọ iye ọwọ dáa èyí tó wọ̀ yí wáyé ẹ jẹ́ ká wá dúpọ̀ ètò àwà. Eh, ṣé wá rí sà mi ò sọ pé eh. yà ọ̀ dáa mi sọ pé yà ọ̀ dáa ṣe rí eh, àwọn nǹkan kan wà ṣe rí kò sẹ́ni tí ò ní sórí títí ẹ̀ láti tẹ́ ọ. ẹ̀yin lè sọ pé ẹ̀ nígbà wà ajá ti no ṣé mi ò gba tèmi my own is twenty four years now mi ò sọ pé mi ò gbà ẹ máa gbọ́ right ṣe rí títí ẹ yẹn um, ọkọ ti kọ́ ọmọ méjì lọ right kejì yẹn báyìí sìn ó dẹ̀ ti ó kọ ọmọ kan sọ́dọ̀ woman yìí ọkọ wà fẹ́ torí pé torí pé ìyàwó ọ̀rẹ́ ọkọ ẹ máa gbọ́ pé ìyàwó ọ̀rẹ́ ọkọ ṣe mistake òun àtọkọ ẹjọ́ ní wọ́n jọ ní misunderstanding ọlọ́pàá gbéra wọn ọkọ wa ní. ó ní ó ní plan ẹ máa gbọ́ ó ní plan torí pé ọ̀rẹ́ yẹn ló mú lọ ọ̀rẹ́ yẹn ló ṣe travelling fún un ó wá wò pé ìyàwó tọ̀rẹ́ òun tọ̀rẹ́ òun mu wa ìyẹn ọ̀rẹ́ tó jáṣẹ wọn lẹsìn tíwájú nìkan yìí máa ń wò sáré ni o ẹni tó mọ òun délùú yìí ìyàwó ẹ̀ ló fẹ́ pọlọpàá fún ló fẹ́ bá yí ẹ jẹ yìí ṣe yẹn báyìí yẹn ti pé láyé láyé báyìí kóhun tún mọ́bìnrin wọ̀lú ìmọ̀ ṣé mo rúkọ bẹ́yẹn bóun náà ṣe change mind ẹ̀ ọkọ olóko òun ò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóko òun ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sóhun. ẹni ojú kọ àwọn méjì wọlé àbí. ojú kọ àwọn méjì wọlé. bẹ́ẹ̀ni láàrin ọmọ àti ìyàwó ta ló yẹ sí ti fò láti kó wọlé nílùú èkó ìyá wa ọmọ nínà. ìyàwó ni number one ma. láti mú wọlé. yes ma. ó depend lórí nǹkan tó bá ṣe. ẹ eh, o tell you what if you are if you get are a citizen you fight for your wife. ṣe gẹ́gẹ́ báyìí ma when you fight for your wife you fight for your children kò ń ṣe ẹni tó ti sọ pé òun ṣe wò kó mi ìmọ̀rúwé tán ṣe o mi ìmọ̀rúwé kó tó gbé wọlé o. we have this different petition we have cr one. we have r one. CR eh, k one. k one is just for for fiancé. CRY is your spouse Check it by then tí wedding bá ti pay ten years ní two years ní Nàìjíríà tó bá ti kọjá two years ìgbà ilẹ̀ five for RY ìyàwó àwọlé pẹ̀lú green card ten years. ṣe nǹkan tó ṣe ìyàwó sá ó máa ti fáìlì pé bóyá divorce bóyá divorce lòun o. àjẹ́dìkẹ́ ṣé ẹ mọ bọ́ọ̀yì tó ń pè ní Michael ọkọ Angela. ẹ̀bẹ̀ ni. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ rẹ̀ bẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ yìí ìyálóde ó ti bá ìyálóde sọ̀rọ̀ èmi yìí èmi kékeré yìí mà mo fojú tó lọ́n bora èmi mo lo credit card mo kúrò lé Angela gbogbo chat mi pẹ̀lú Angela máa fọwọ́dẹ̀ sí bí léde ṣe pé bó ṣe threat mi bó ṣe ṣe pẹ̀lú thank you sir Angela òyìnbó yẹn what I'm trying to let you understand my is this ma it's easy for you to fight for your spouse more than your kids shall get by it's because except if you you become a, you become a citizen here okay. before you give birth to those kids then your kids automatically become citizens in Nigeria but if you are the citizen get to be more more yema you will for them like... Het Oranje Fonds steunt sociale initiatieven die ertoe doen. Ontdek hoe jij ertoe kan doen. Eh? the process is longer than your wife. So you can the be man, you plan to try for your way eh? because can go plan to fight for your way this and to try for your way go to kwa wo meje wole. Ẹ ma, eh, mo get kò lè fáìlì fún yàwó as wife mọ́ṣẹ́ mọ̀ pé torí pé ó ti bí i divorce ó lè jẹ́ pé divorce ló lò or withdrawal oríṣiríṣi náà ń lò tán fi ń ṣe ìwé ṣíṣẹ́ mọ̀ nǹkan tẹ́mi sọ láàrin yẹn nìyẹn ṣàrò pé obìnrin yẹn ò sí obìnrin yẹn ò lè sí lórí ìwé ẹ̀ ní tó lè ṣe náà ní kókó káwọn ọmọ ẹ̀ wọlé ní tóun sọ ni pé bóyá ó lè fi ọ̀nà míì kó fi gbé tẹ̀ ti ṣe ìyàwó bí ó ti fẹ́yàn bíi then it means pé ó ti marriage tó wà nílé yẹn so marriage tí wà nílé yẹn is no longer exist mọ́ ó ti bí ó ti divorce àbó ti ṣe anything pẹ̀lú marriage ti lé òun nìyẹn so nǹkan tó ń rò ní pé bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti jọ ní discussion pé ok báyìí ni o ṣe máa gbé mi wọlé o bóyá o máa ṣe kinní kan fún mi mi ìmọ̀ mi ìmọ̀ arrangement wọn lórí yẹn bọ̀ ìyàwó ló kàn sọ fún mi pé ok ó ti jẹ́ oníyá ló change sí after to tọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn jà àtìyàwó ẹ̀ ó ló change and thank God you know the process my sister yes I know the process So yẹ yín so ó wá láti after tí woman yẹn àti ọkọ títí ẹ̀ jà òun ni issue tí wọ́n náà wá bẹ̀rẹ̀ ó lóyún òun wá wò pé kí lóun wá ṣe fipá àwọn òòjà náà ṣètò ẹ̀wọ̀n ọkùnrin tó ti ń promise pé yàrá wọlé my dear ẹ ti máa ṣe tàwọn ọmọ tán ìwọ lókù tó máa wọlé ẹ kìíní kan ṣe ìwọ lè jẹ kó ti ṣe process kan lọgbẹ tọkọ yẹn kan stop kìíní kan yẹn ṣe pé last time mo sọ sórí kan fún wa pé bọ̀dá kan wà níbi tẹ́ pé tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ìyàwó rẹ̀ màmá send owó sí kò mọ̀ pé ìyàwó ló ń ṣe ó lọ ń ṣe travelling lẹ́yìn owó ọ̀dẹ̀ ń fún lówó oúnjẹ ọkọ yìí ò ní savings ń bí yẹ pé ìyàwó mi ìyàwó mi ìyàwó mi náà dẹ̀ ni kò dẹ̀ mọ̀ pé ìyàwó dẹ̀ ti ń ṣe travelling lẹ́yìn ọkọ yóò sọ pé yà ní sùúrù my dear yẹ ká ní sùúrù yẹ ká ní sùúrù n tó sọ yẹn ìwọ ìyàwó yẹn létí ó dẹ̀ lọ ń ṣe travelling lẹ́yìn until tí ó dijọ́ tó fẹ́ lọ ṣe tàbí lọ́kọ́ tó tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ máa yẹn fẹ́ ṣe rè pé àá níbo ló fẹ́ kọ́ ọmọ òun sí àwọn kéékèèké níbo ló fẹ́ ká ọmọ yẹn sí ó dùn bọ̀dá yẹn bọ̀dá yóò ní savings torí ìyàwó ẹ̀ pé kó ṣàfún ní the best kó fún ní the best ṣẹ́rí kíní yẹn wọnú ara wọn ni but eléyìí ọmọbìnrin yìí sọ wípé àwọn ti jọ ń plan kìíní ìbọ̀ ó ní bọ̀ tíbi tí tọrọ máa yẹn ṣẹlẹ̀ àti ìyàwó ìtàn bẹ̀rẹ̀ sí ní jà yẹn ni wàhálà yẹn ṣẹlẹ̀ ó lóun kọ́ rí i pé ó kàn déédéé change ni kò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé òun fẹ́ gbé òun wọlé ẹ̀ kó fẹ́ ṣe kìíní ọ̀kan fóun mọ́ ó ní bọ̀ ó ti kọ́ ọmọ méjì lọ so èmi àti ẹ náà sọ̀rọ̀ mo ti mẹ́sẹ̀jì ẹ̀gbọ́n yìí síbi kó bá wa pè kóun náà join ni kó jẹun sódà á máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ ṣe rí this life sir kò ṣe pé bóyá nǹkan tẹ́ni a mọ way of life níbí kò sẹ́ni tí ò mọ way of life but ìyẹn ò ní kó wá sọ pé torí ìyẹn ìyàwó tẹ́jọ jìṣẹ́ jìyà o lè má ṣe ibi tó wà é gan fún ẹ ṣe àmọ́ wọn bó ṣe máa kárí ètò máa fi make òun náà happy òun nìkan tẹ̀mí ń sọ but ẹlòmíín bí tó bá ti lè wọnú márèjì ti bí ìtàn tó bá ti lè wá rí pé táwọn fẹ́ yẹn wọ́n láìkè wọ́n neglect wọ́n neglect ti lé ní kó dé yẹ kó rí bẹ́ẹ̀ ìsìlábí wà sí yẹn kàn lówó máa tó kàn yúùsì tó kàn dọ́ǹpù ẹ̀ ni ó ṣàbímọ fún ẹ ẹjọ bẹ̀rẹ̀ ìgbà tí ò sí nǹkan kan ní nà án you can't just drop her pé ẹ ò lè mú wá síbí wọ́n jẹ́ kọ́ra ta ló lọ́ sọ fún pé ẹ ọ̀pẹ sọ pé òun ò lè mú wá pé torí ẹ òun ò lè jẹ́ kó wá di kinní kan mú òun lọ́wọ́ ń bí pé torí ìyá òun tó ìwọ̀n àtọkọ tòun ti jà torí òun ṣe fẹ́ mu wá èmi sọ fún màyẹn náà mo má bìlíìfù nínú nǹkan tí wọ́n yẹn sọ ó lè máa sọ tìtara tìtara pé òun àtọkọ tẹ̀ náà ti jà òun níbọ̀ jẹ́ kọ́kọ́ ẹ fẹnu ara ẹ̀ sọ fún ẹ bẹ́ẹ̀ pé òun ò mú ẹ wá mo fẹ́ ní kò sọ fún màá lọ́jọ́ ìbọn òru ní táìmù òru bí òru jẹta lájọ́ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn o ibiṣẹ́ ni mo dẹ̀ wà mo ní wẹ̀ mo lè àmà sùn ní ọjọ́ Sunday a máa ṣe ṣóò lórí ẹ̀ bọ̀ sísà ẹ̀ wà láàrin wa mo sọ sísà ẹ̀ pè ń sìn sókò náà jọ ìwà kó máa fetí ara ẹ̀ gbọ́ o mo ṣe fẹ́ kí àdá sísà rúbílà ó ya ẹ sọ̀rọ̀. àwọn àgbà ti sọ̀rọ̀ báyìí o <laughs> táwọn ọkùnrin ti dá sí ẹ̀yin ọmọdé náà ẹ sọ̀rọ̀ ẹ̀yin yá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin náà sọ̀rọ̀. bí mo ṣe rọrọ yìí mo tó sẹnu gbìyànjú sí o. nǹkan tí èèyàn náà ń gbọ́ gbogbo kéèsì yìí náà kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. èèyàn dẹ̀ ti máa ń gbọ́ lọ́sùn lọ́sùn. nǹkan tó sọ lẹ́ẹ̀kan ṣẹ́rí tẹ́yàn bá lẹ́yìn ọ̀fẹ́ òpin bí a tó lè pín nǹkan báyìí ṣẹlẹ̀ síyàn kan kí wọ́n máa rò pé nǹkan bẹ́ẹ̀ náà máa ṣẹlẹ̀ sóun náà kí níyẹn ó máa rí tẹ́tí ó lè sọ pé nítorí pé nǹkan báyìí ṣẹlẹ̀ síyàn kan wá fẹ́ wò yẹn fi ṣe ilé títì ẹ náà ó yẹ kéèyàn náà lè dì sí ìwọ ló mọrú ìyàwó tó fẹ́ ìwọ ló mọrú ọkọ tó ní ó yẹ mo lọ bẹ́ẹ̀ ṣe jọ ń bá bọ̀ ọ̀dọ́ mo tẹ́rí pé ọkọ tẹ̀ wà ní nàìjíríà ìyàwó wà ní nàìjíríà ọkọ wà ní bíbá yìí ṣẹ́rí ètò ìwé tó ń ṣe ń bí ló ń da gbogbo relationship marriage hmm. ló ń dàrú hmm. so obìnrin tí ò bá dẹ̀ understand nínú àwọn tó bá wà ní nàìjíríà tó rèéyàn sọ fún un pé báyìí báyìí yìí ni o tó bá lè ní sùúrù àti pé òun náà mọ ìhà kọ́kọ́ bá ṣe tó bá kọ sí ṣé ó ti yé obìnrin mi understand obìnrin mi ò understand obìnrin mi bóyá ọkọ ti treat ẹ̀ badly gbà tó wà Naija ó wá lè fi sùúrù sí táwọn tọkọ bá rice bò máa mú wá síbí tóun náà bá débi tán á wá gbárí tán màṣí ó lè ti nọkọ yẹn sínú nígbà tó bá wá dé ilé wọn àbí àwọn abẹ́rẹ́ ìpè ẹ̀ẹ́ àdàtú wájú àwọn èèyàn jà sí tó gbọ́ pé lóbìnrin ni bí obìnrin ló ní kíní àlókè gbogbo ohun tó ti ṣe fóun tí ó bá tẹ̀ tó wá fẹ́ ṣe yẹn náà tẹ́lẹ̀ bóyá ọkọ tó wá fẹ́ máa misbehave fún bíbá ẹ̀ àwọn ọ̀wà kíní ìtàn náà bá gbárí tán mà ṣáà dandan ló máa ń fa ẹ̀mí tán máa nígbà tó mú débi tán ìyàwó ṣe gbá ṣàwò ọkùnrin míì náà dẹ̀ máa ń fà á the way ìtọ́ ọ̀gbọ́n mi ṣe máa máa treat ìyàwó ẹ̀ gbogbo ọ̀gá máa da blame lórí obìnrin bíṣọ́bìnrin kan ló ní kinní náà ọkùnrin mí náà wicked bọ̀ lórí ti woman yẹn tó yẹ pé máa yẹn fẹ́ mú wọlé àti mú wọlé máa hmm. yẹn ò rí bí àti mú wọlé ni ó wá lè jẹ́ because of pé títọ̀rẹ́ o tẹ́sán pé ó ṣẹlẹ̀ o mi lè sọ o ó lè jẹ́ pé jẹ́ lè má jí bẹ́ẹ̀ yà ó lè yẹ bó jẹ́ lè má jẹ bẹ́ẹ̀ because tó bá yẹ pé ó fẹ́ mú wọlé ni fine kí ló wà níbẹ̀ tó bá yẹ pé ó ti divorce ẹni tó ṣèwé fún tó ti wà kíní ọmúyàwó ẹ̀ wọlé náà àyàfi tó yẹ pé ó ṣì wà pẹ̀lẹ́ nìyẹn nìkan ló kù. no ó ṣì wà pẹ̀lẹ́ ó ṣì wà ṣẹ́rí márèjì yẹn márèjì yẹn ti wá pè ọkọ God bless you ó ní comfort ẹ pẹ́ra mà ẹ tá fẹ́ wọlé ẹjọ́ send request ká gbé yín wọlé o ṣé ẹ rí woman yẹn máa yẹn enjoy marriage tó wà nínú ẹ̀ níbí ó dà ní pé ó nìyẹn ó eh, eh. bẹ́ẹ̀ ni eh, ìgbà tí wọn bá níbẹ̀ tó ti gbọ́ ẹ̀jọ́ ẹ̀yẹn kò ní fẹ́ mú yẹn wọlé ká má tọra wa. God bless you. kò ní mú wọlé. so wá ń lo excuse pé. àbí tí wọ́n gbọ́ tó bá dẹ̀ wọlé kò lè gbé lọ́dọ̀ kò lè gbé lọ́dọ̀ máa yẹn ah, eh, ó máa wà na home separate ní fún àtòtí láì tó ti enjoy marriage ẹ̀ pẹ̀lú ẹni tó fẹ́ ń bí so woman, máa yẹn ló máa gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn so fún àtòtí bá mọ́ ọmọ ẹ̀ méjì wọlé ó ti mọ́ ọmọ méjì wọlé bẹ́ẹ̀ ó ti ṣe inú so ó dẹ̀ wò wípé wẹ̀. ìyàwó TV fẹ́ takú ṣé àwọn pípa mi ẹlòmíì máa wọnú bẹ́ẹ̀ni ẹlòmíì máa wọnú márèjì bíi tárí pé márèjì yẹn ó pè òun ẹni yẹn náà náìsì sóhun mo lẹ́yìn gbọ́kàn mi tẹ́ pé bẹ́ẹ̀ ni tẹ́ pé tẹ́ pé ni yẹn gùdù sí ẹ ẹ lè mọ ọkọ ẹ má bínú ẹ̀yin ọkùnrin wa o táwọn ọkùnrin bá ti rí fàm gbómi báyìí àwọn ọkùnrin máa tẹ̀bà síbẹ̀ kan ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ ni òun ló máa sanwó ilé òun ló máa ṣe gbogbo ẹ̀ ṣe fáwọn kan wà fẹ́ pé àwọn ọmọ ti ti ẹ̀dẹ̀ níyẹn fáwọn ọmọ tí wọ́n máa ń mu gbóhùn gbogbo ẹ̀mí bíi ṣe mọ̀ ó wá rí bọ̀bọ̀ yẹn bí ẹni tó ṣẹ̀mọ́ ó rí bí ẹni tó kú tí ò fún wàhálà tí ò ṣe gbogbo kínní yẹn ó láìkì ẹ̀ débi pé kò sí tí ò lè ṣe nítorí bọ̀bọ̀ yẹn so ìyẹn wá ti dá wàhálà ó lè jẹ́ the same problem táwọn náà ní nìyẹn báyìí sìn ó takú sí ni o ó takú sí lọ́rùn ni àbò kí ló ń wá káàkiri ṣẹ́rọ́pọ̀ obìnrin tí kò mọ oúnjẹ wá sè torí ti bọ̀bọ̀ yẹn ó kọ oúnjẹ wá sísè ó mọ oúnjẹ sè kò sí ni ẹyin kiri bá olùdé àwọn ń lọ ẹgbẹ́ àwo kan gbogbo ìbá ló bàbá fẹ́ ra ilé òun ló òun èló lọ́kọ́ fi sílẹ̀ kò kí ẹ̀ òun ló máa ṣe everything ṣe mọ̀ nígbà tọkùnrin bá ti rí yẹn kí lèèyàn wá ká ọmọ tó dẹ̀ wà ń lé tó yẹ pé ìjọ tó promise ní ẹfún náà nat wọn ló takú sí Jésù ọmọ tó ti promise ní ẹfún náà nat ṣé kò bá ta <laughs> wọn ní yàrá ìtìmọ̀ I have a friend like that ṣe gbọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín nílùú yìí náà ló wà ọmọbìnrin yẹn wá náìsì débi pé táwọn sọ pé wọ́n pé àwọn pípọ̀ àwọn pípọ̀ lórúkọ táwọn pè wọ́n yẹn eléyìí nice débi pé very friendly very accommodating bọ̀bọ̀ yẹn ṣe mọ̀ kí ni ọkùnrin dẹ̀ ń wá bá ti rí fọkànbalẹ̀ bá ti rí dùnú tó ti tó ti rẹ̀ ni gbé gbé nǹkan sórí tébù kí ló tún kù <laughs> so wọ́n ti gbàgbé ọmọ ọlọ́mọ ọmọ tán promise eleven and ninety nine jà wọ́n ti gbàgbé ẹ̀sìn bẹ́ẹ̀ nìyẹn ẹ jọ àwa gan ọmọ àmọ́ bá ṣe fẹ́ advice yìí pé ṣáwa ní kó divorce ti bíi ti àbí ní orí ọlọ́run the only advice the only advice a lè fẹ́ nìyẹn ni pé àwọn ọmọ ẹ̀ tán wọ tó ń wọlé àwọn ọmọ yẹn ni kó máa fàdúrà ràn lọ́wọ́. owó kan gbé wọlé. Hmm. ọtí tọkọ yẹn ah, kó fà kílẹ̀ so ti lọ nìyẹn ẹran ti jákùn. bẹ́ẹ̀ sọ ìtọkùnrin jẹ́ kò sí rọ́ọ̀mù bẹ́ẹ̀ sọ ìtọkùnrin bá rí obìnrin even gbọdọ̀ mọ̀ láwọn ọmọ ọdún ìtàn àti jẹ́ pé wọn ò san lórí o tẹ́ pé àwọn gan ti ná ìgbára ná ìgboro wọn á padà rí dúdú nàìjà hmm. á di mario ni o hmm. mo ti rí èèyàn tó ń sọ fún ọ̀rẹ́ mi kan pé o lọ anywhere o <laughs> ilé ìgbà ọjọ́ wa takú ọjọ́ wa hmm, takú délẹ̀ nígbà tí yóò tó ẹ wọ òkè àbí náà so nísìnyí báyìí so at risk ẹni tọkọ ẹ bá ti fílẹ̀ lébẹ̀ at risk ló wà bí my advice to that woman is one of the tó sọ pé takùtù jésù bẹ̀yẹ is the best advice kó ní ìṣòro hmm. eh, jésù kristu lọkọ ọkọ ọkọ dúdú kó eh? ilẹ̀ yìí dúdú ọ̀rọ̀ lọ yìí. ilẹ̀ sọ. wọ́n ní jésù kristu lọkọ ọkọ. Ah! ilẹ̀ dúdú ẹrù lọ yìí ilẹ̀ dúdú ọ̀rọ̀ lọ yìí. ọkọ ìdíje okó náà ẹ̀sà ẹ̀dùn ọkọ ìdíje okó bẹ̀ẹ̀ ẹ̀mọ̀ náà. Charlie, the best option is Adesoto Kodi should down on my Let her continue to communicate with her children, show them. Kuma call my papa. That is one. Making a commercial,